gómìnà ìpínlẹ̀ ogun dàpọ̀ abiodun lákòókò tó ń ṣíde pinpin ajílẹ̀ fún àwọn àgbẹ̀ nípìnlẹ̀ ogun àti ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ alábẹ́sẹ̀kẹlé tí yóò máa mójútó ètò náà ni ó gbóríyìn fún ìjọba àpapọ̀ fún oríṣiríṣi akitiyan láti jí ẹ̀ka iṣẹ́ ọ̀gbìn padà fún ìpèsè oúnjẹ ní ànító àti àníṣẹ́kù díẹ̀ lára àwọn àgbẹ̀ tó jẹ àǹfààní lára ẹgbẹ̀rún lọ́nà ogún ajílẹ̀ tí wọ́n pín fún ìpínlẹ̀ Ògùn gbóríyìn fún ìjọba àpapọ̀. a dúpẹ́ pé wọ́n rántí wa ètò sì ṣe fún wa yìí kékeré ni o a sì ń wá ètò pọ̀ ju báyìí lọ. ó lè má kárí gbogbo èèyàn ṣùgbọ́n gbogbo ìsọ̀rí ní ìsọ̀rí òun ni ó dé. bákan náà ni gómìnà Abíọ́dún ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ amúṣẹ́yá ti ìpínlẹ̀ Ògùn fún ìdàgbàsókè ẹ̀ka ohun ọ̀gbìn pẹ̀lú rírọ ìgbìmọ̀ náà láti kọ́ kò yàwọ nídìí iṣẹ́ rẹ̀ ọmọlára yusuf ló ń jábọ̀ ìròyìn